ifá ní ẹni tí ó dá ogbè húnlé kí ó rúbọ kí àrùn kí ó bà má ṣe àwọn ọmọ rẹ̀ ifá pé ẹni náà ó má ṣe àìgbọràn o ifá pé ẹbọ ni kó rù ìtẹ́ gúdúgbẹ́ ló dífá fún elédìró elédìró tí ifá ń sọ yìí adìẹ ni ní ayé àtijọ́ àwọn orí ń ṣe àwọn ọmọ rẹ̀ ni ó bá lọ bèrè lọ́dọ̀ ifá àwọn awo ní kí ó rúbọ wọ́n yàn án lẹ́bọ ṣùgbọ́n ó fi gbígbọ́ ṣe aláìgbọ́ kò rúbọ ni àrùn àwọn ọmọ rẹ̀ bá tún pọ̀ sí i báyìí ni àrùn orí yìí ṣe ń pa àwọn ọmọ rẹ̀ ṣùgbọ́n kí ó tó di wípé wọn ò máa fi ọrùn yílẹ̀ wọn mọ̀ wípé ìyá àwọn ni kò ṣẹbọ. Ifá says that the one who receive ogbe hunle also known as ogbe rosun or ogbe mosun should offer sacrifice so that illness will not afflict their children. Ifá warns against disobedience and emphasizes that the sacrifice is required. Listen to what Ifá said. Itegurugbe consulted Ifá for a lady robe The Elediro referred to here is a hen. In ancient times, a severe head illness was affecting his cheeks, so it went to consult Ifa. The priest told it to offer sacrifice, and the required sacrifice was chosen. However, in stubbornness, the hen ignored the advice and did not offer the sacrifice. As a result, the illness among his chicks worsened. The head illness eventually led to the death of the chicks. Before their death, however, they did not realize that their mother had failed to perform the required sacrifice.